Aslim. Ìyá. Mo sọ pé bàbá ìṣe ìwúlò. Ah. Ó kàn jẹ́ kára mi dìde ni. Oh. <laughs> Mo rò bí àwọn ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀. Ah. Bó ṣe máa ṣèyàn nìyẹn. Ẹ morúkọ tó ń pe kiri yìí ni. Forty two ni àgbo forty two. Ṣẹ́rí tí ó bá sóbìnrin, ọkùnrin ò gbọ́dọ̀ lù. Tí ó bá sọkùnrin náà, obìnrin ò tún gbọ́dọ̀ lù. Hmm. Káníkì ṣe fẹ́ kábíyèsí ti wà jáde màá lé yín sọ́nà àfi bẹ́ẹ̀ ṣe gbèrú àtọ́nsẹ̀ ní kíkà kí èsì yín bá kọ́ jẹ yín jẹkújẹ kọ́ láyé làkúlà. ẹgbẹ́ ilé bó ṣe máa ṣe yín nìyẹn ẹgbẹ́ ilé. ṣèlérí kan tí mò ń gbèrú ráǹsì kò dúró kẹ́lí ń dé ibi èdè tètè wọlé náà kí mi náà mú gbòòrò ẹ já nǹkan wo bíbẹ́ àmàrí nǹkan kan kí ìyá bẹ́ẹ̀ ṣe lò lèmi náà lo aago yìí ilé wa fún mi jẹ lẹ́yẹ̀kẹ́ èmi náà wá lè kọ́ ọba lélẹ́ yìí ìyá rẹ̀ oúnjẹ ọba lélẹ́ yìí má jẹ ń jẹ ìyá mi. Hey, I will need you back to the ẹ máa ṣe lọ máa ṣe òṣìwèrè ẹ lọ. a ṣe nǹkan kan. slim mo dáhùn ládùúgbò mi sí mi lọ sí ìjọ. mi ti bọ́ṣọ mi ti bọ́ mi ti bọ́ṣọ mi ní sùúrù. ìwà àti ara ìbúrúkú yìí. Ah! Ah!